tell us about the relationship between the Benin and, and the, the Eko people. Yes. Uh, the first Oba of Lagos is a male descendant of Oba of Benin. I'm very close person to him. We send him on a mission here, and that's why we have a song. Ọmọkọ mọkọ ni wa o, àwa kì í ṣọmọ àbí ìdànù. Òde ìbí ní nàbí bàbá Si ọba lóbi síbẹ̀ kì í ṣàárẹ̀ ẹ̀yin gbọ́ that's any at the installation of any ọba that song is always there and anybody wants to be a chief or anything or ọba adatẹnuwa when we finish the ceremony we do like this that thing we are doing they are saluting the ọba of Benin